Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ejo, subscribe, subscribe, eh, eh, eh. Face TV Moswori. kábíyèsí aláyélúwà. kábíyèsí o. ọ̀nìrìṣà. ọba ńlá tó jọba lọ. gbàkejì àdìmúlà. atọ́ba tẹ́lẹ̀ kó tó ajá dé. ọba adéyẹyè babátúndé ẹni ìtàn ògúnwùsì. ọba tí ń gbàdọ̀bálẹ̀ ọba. ọ̀jájá kejì. kábíyèsí o. ọba ńlá ọba tí ń gbàdọ̀bálẹ̀ ọba. kílẹ̀ òró kẹ. arìnkílẹ̀ omi tètè. kílẹ̀ òró kẹ. ọ̀lẹ́wà lówó. bàbá ń sọ̀mù. kádé ó pẹ́ kẹ ẹ pẹ́ ewé àgbẹ̀ kábíyèsí kẹ ẹ tọ́ bí ewé kẹ gbó bí olúgbóngbó ti gbó kẹ gbó bí olúgbóngbò ti gbó kẹ ẹ gbó bí àwọn àgbàkan àgbàkan tí wọ́n gbó títí tí fọmọ wí sókè sọ́rùn. àjí kí èdè ọ̀lẹ́wà lọ́wọ́ alàkà máa pààrà ẹ̀rìn gángan lé ẹ̀rìn gàngan òde ẹ̀rìn ajíbẹ̀wẹ̀ tí ó amẹ́rẹ́ jí báàgù sọ̀rọ̀ oòdùà oòdùà afẹ́rírí jagun àjímú kùtùkùtù ọba nàjà ọdáná ọba ọrùn ọdọ ọrùn ada ada ana oòdùà. àwọn ọ̀gá olófin irú èwo lẹ̀ ń ṣe ìmọ̀ràn wo lẹ̀ ń gbà.

mi ògùn òsínlé alágbẹ̀dẹ ọ̀rọ̀ bàbà yankan bí ọgbẹ́ ògùn lọ́ba nílé ara ògùn lẹ́gbẹ̀ lẹ́yìn ẹni àhún dáadáa Ogun pàjá ògùn gbẹ̀tú ògùn pọ̀bẹ̀ jẹ́ ẹlẹ́sẹ̀ ẹ̀wọ̀ Tutu lògùn rọrin tútù lọ́rọ̀ bàbà tútù lọ́rọ̀ jẹ́ irin nìkan lọ́rọ̀ ní gbígbóná ògùn onílé owó ògùn ọlọ́nà ọ̀là ògùn wùsì ooo ògùn lákẹ́ ẹ̀yẹ ọ̀sìn mọ́lẹ̀ ọ̀sẹ̀ẹ̀sì ọ̀sẹ̀ẹ̀sì ọ̀sẹ̀ẹ̀sì ẹ̀tẹ̀mọ́tàṣe ọ̀sẹ̀ẹ̀sì ọ̀sẹ̀ẹ̀sì ọ̀sẹ̀ẹ̀sì abọ́dúnmísára ẹbí ẹ̀jẹ̀ ọ̀sẹ̀ẹ̀sì ẹ̀tẹ̀mọ́tàṣe ọ̀sẹ̀ẹ̀sì ọlọ́bàhádẹ́ ọ̀sẹ̀ẹ̀sì ọlọ́bàòdé ọ̀sẹ̀ẹ̀sì ọlọ́bàhábàbà ẹbẹ yìí ṣẹ́gun ọ̀tá ẹlẹ́ ẹbẹ yìí ṣètòdé òpó ọlẹ́ ẹ̀tìrìgì mọ́lẹ̀ ọ̀ọ́ni àgbáyé ọmọ gbárù mọ́lẹ̀ ojúkọ̀tún ojúkọ̀tún ọmọgbárùmọ̀lẹ̀ ojúkòsì ọmọgbárùmọ̀lẹ̀ ọ̀fẹ̀yìn ẹ̀yìn ìyìn ọ̀ọ́ni àpẹ́jẹ́ àpẹ́jẹ́ ajíwẹ̀ fọ́ọ̀sà. olóòjó abalẹ̀ kò sí nínú ọjọ́ mi àtàrí alábà èyí ni mo tàkú tàkú rí ìyàbọ̀ pẹ́ o ìyàdùpẹ́ o èsì máa ṣe yín sàn ni bá jẹ́ àmọ́ sẹ́yìn àyànyàn asẹ́rẹ́ ńlá bàbá rìn wọn lọ́dọ̀ olúmòye òkè ọ̀run kíkọ́ kẹ́ńdà bí olúmòye òkè bálẹ̀bálẹ̀ gba rẹ̀ àwọn àtẹ̀yìn ìràwọ̀ rìn ní wọ́n mi ni a máa mọ̀ ṣe gbogbo ẹ bá ti ń dẹ́ ẹ máa máa gbà ẹ máa máa gbọ́lá ẹ máa máa gbẹ̀yẹ aṣọ yìí aṣọ ọlá aṣọ ẹ̀yìn olódùmọ̀rẹ̀ láró ayé ìdìpàyàmọ́ ẹlọ́rẹ̀ ayé ìdìbọ̀ kò lára ní òun ìdílé àpapà ọ̀rọ̀ àjídédé ìdílé àpapà ọ̀rọ̀ àjídédé ọwọ́ ṣèkà lójú àpọ́ta ó lé ọ̀dàlẹ̀ kánú òkú gbàrà gbàrà bàbá ẹ máa pẹ́ lórí àpèjì ìgbàlẹ̀ yẹn á máa lé àwọlé yẹn á máa lé gbogbo ẹ bá ṣe é lè àwọn tó jẹ́ ayé á máa bá yín lè ẹ bá ṣe é tu wọn á máa bá yín tu àti ayé á máa gbọ́ ti yín àjẹ́ ọ̀rọ̀ á máa gbọ́ ti yín bàbá yèyé yèyé bàbá àwọn tó nílé ayé abiyamọ òjò àwọn wá dúró tì yín o àwọn wá dúró tì yín gbogbo omi tẹ ti mówó tẹ náà àwọn tó nílé ayé wọn túbọ̀ máa fi àbò àbùkù sí àbùkù nítorí ìbùkún ńláńláńlá àníkún ohun rere àwọn tó yára máa taari ẹ̀ sí yín o ẹ̀ ní gbogbo tí o ẹ̀ ní ṣe lásán ẹ̀ ní ṣe lásán gbogbo làálàá yín pẹ̀típẹ̀tì yín lórí àwọn adúláwọ̀ nítorí pé káwọn náà lè ní ìfọ̀kànbalẹ̀ káwọn náà lè jẹ́ nìyàn kán lè bẹ̀gbẹ́ pé kán lè bẹ́ nìyàn pé ẹ yèyé bàbá bàbá yèyé àwa gbà fún yín àwa gbà fún yín ẹ ti ṣe lásán gbogbo ogun tẹ̀lé sí iṣẹ́ àwọn tó ní ara máa bá yín ṣe èyí tẹ́ ti tú báyìí àwọn tó ní ayé àtúndélẹ̀ èyí gbogbo bíkíbi tẹ́ bá ti náwó àpò àdúrà sí yèyé bàbá bàbá yèyé àti ayé àjẹ́ ọ̀hún àwọn àbáyín náwó àpò àdúrà sí àwọn tó ní ara máa bá yín dúró tí wọ́n máa dúró tì yín o wọ́n máa dúró tì yín àṣà pẹ́lẹ́ yìí àṣà pẹ́lẹ́ nu yìí àṣà pẹ́lẹ́ nu yìí ṣèyíò ọ̀ṣun ọ̀tà ẹ̀rì ò àgbà omi ò onílé odò àtẹ̀wẹ̀ mọ́ àwa gbẹ̀yìn ẹni kọ̀ọ̀kan tá a bá ṣe ṣe nílé ọ̀dà àwa yọrí sí rere o ẹ̀wà ní rí wàhálà o ẹ̀wà ní rí dààmú ẹ̀wà ní rí ṣòro bẹ́ẹ̀ ṣe ń tì báyìí pátápátá ló lè máa bá ore yeye o ore yeye o ore yeye. ṣàánú yín báyìí o ní tẹ́bùn wọn tẹ́tún wá wọ̀ ìgbà ìwọ̀n wá tí máa ní àníkún ọmọ àníkún owó àníkún ìgbéga àníkún àlàáfíà kò ní rí wàhálà ń bẹ o kò ní rí o lásìkò tẹsẹ̀ gbọbẹ̀ báyìí gbogbo tí wọ́n máa mọ̀ sí rere gbogbo tó bá ti ń forúkọ yín pé bá wá tí wọ́n máa jẹ́ fún wọn kọjá fún pé bó ṣe wà olómi lọ́dọ̀ báyìí á wá dúró sí i.

pedindo que cada um vem ah, para a frente do, do rei, ajoelhada. É porque vocês são líderes futuros. E este que ah, eu estou passando para vocês se chama Efim ah, e também que representa a liderança, que vocês vão ser líderes. Angústia afobom. Angústia afobom. Angústia afobom. Não, vocês podem uh, colocar um pouquinho na língua e faça então, né? então, em casa. Esse é ní òṣèré ìlú. Tọ́jú olho, tọ́jú olé. Ah, é muita força nisso. É, ah, ele representa vitória e essa vitória seja de todos nós. Vocês, que vocês tenham uh, sucesso, que a vida seja tranquila para vocês, que vocês não tenham nenhum tipo de doença.